من سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه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 كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد أيها القائلون أراقبكم المتشدد من لقاء في وسائل وفي أوقات وفي أزمان نغتنم شهر من شهور المباركة وهي شهر رمضان الكريم الذي تكاد أن تقل علينا وأسأله تعالى من ولي ذلك وقادر عليه أن يبلغني وإياكم رمضان وأن يجعلني وإياكم من المقبولين يا رب العالمين عباد الله بيننا وبين رمضان أوامر عشر يوما التي أفعله تعالى أن يلمكنا الله برعبته به ومن قبل إلى الله لو سأل السائل ما هو المحتاج وماذا نستعين لهذه الجلسة الكرام وهي شهر مبارك وهي عبادة من عبادة التي أحب الله سبحانه وتعالى للموحدين فماذا نستعين وما الأشياء التي قد يعرضنا باب العطايا والمغفرة والمنن التي يظن بها عباده في تلك الشهر عباد الله وما هي هي كثرة الذنوب وعدم توبة عباده إلى الله سبحانه وتعالى لذلك أود أن نتكلم اليوم أولى الاستغفار آمنته وفوائده وسيله الاستغفار آليته وفواهده وأوقاته وسيره كما بين ذلك في الكتاب الكريم وخطط ذلك في سنة المطهرة العباد الله الاستغفار معناه طلب المغفرة من الله تعالى قال جل في العلا في إلى علم الفهم ويقبل عنه من مقام الأدنى إلى الأعلى منه والأكمل فالعدل في كل يوم بل في كل ساعة بل في كل لحظة يزداد علما بأن الله بصيرة في دينه وأولويته يجزم يجزم وإيطائها حقها فهو يحتاج إلى استغفار آناء الليل وأطراف النهار عباد الله أما الاستغفار بإنسان فهو متشكف بذنبه مقيم عليه مصر عليه بقلبه فهو لم يصدق بالاستغفار الاستغفار في القرآن لقد ذكر استغفار في القرآن في آيات كثيرة منها قوله سبحانه وتعالى لما يأمر الله تعالى عباده به ويحثهم عليه ويمرهم عليه كما قال سبحانه واستغفروا الله إن الله غفور رحيم وقال تعالى وإن استغفروا ربكم ثم توبوا إليه وقال تعالى واستقيموا إليه واستغفروه وتارة يرضى الله من اللهم تب علينا لنتوب اللهم تب علينا لنتوب لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ليس فيها أذنكم الله سبحانه وتعالى وقد يقصد على كلمة يوم تدل على تقولين وما لما تصل أخذ الإيمان على والسلامة gbogbo ìdára lẹ́yìn يوسف ti mú wa ìpàmọ́ lórí الله mú àwọn tí máa ba ìgbẹ̀rẹ̀ ajẹ́ títí ìgbẹ́kẹ̀ òye jẹ́kùtì bọ́ba náà làwọn ìgbẹ̀rẹ̀ ṣe ti àtẹ̀yìn. Abẹ́ ó jẹ́ ká pàdé rẹ̀ lẹ́yìn ìyọnu. Ó jẹ́ ká pàdé rẹ̀ lọ́kàn nínú ẹni tó dùn bá ti bẹ̀ ọ̀rọ̀ ẹ̀fẹ̀ fún àwọn ọ̀ṣùnrin kan náà òwò àárá. Bẹ́ẹ̀ bá pé eléyìí tó kù sí wáyé láàárín àwọn àwọn ọ̀sán náà pàtàkì bá aláìgbé bá aláìgbé. Àtẹ̀yìn tó mí ò ẹnu lẹ́wọ̀n àti sẹ́ńtì ìgbésẹ̀ ìlú wa lẹ́gbẹ́. ibẹ̀ làwọn olùmọ̀sí ìgbé bá àwọn ọlọ́run mẹ́ta ibẹ̀ irú ẹni sẹ́yìn sàhábà sàmẹ́tì wà lára ẹni tó kọ́lé ọ̀pọ̀ ní ìsàdáwó ẹni lẹ́yìn ẹni mẹ́rẹ̀. Bàrí sábà lọ tọ́lá lọ lẹ́yìn ìpadà lórí sẹ́sẹ̀ lórí ẹ̀ láti ọ̀rọ̀ ọba àtẹ́ta ni mo tó fi kọ́ wọn nínú lọ́wọ́ rẹ̀ àti ìgbàwé àti ẹ̀fọ́tò bọ́ bàrà yìí ẹ̀yẹ ń sìn mo kí ni gbogbo gbà ẹja máa báyà ẹja máa tẹ̀lé nígbà ẹjọ́ náà padà náà ó ń bẹ́ẹ̀ nú àwọn náà àtijọ́ padà náà ń jẹ̀jọ́ bá ń jẹ̀ bíjúmọ́ àà àtijọ́ bíjúmọ́ gbogbo àwọn tí wọ́n lọ sí ìjẹ̀jọ́ àwọn náà wọ́n ṣe ní òkè jùmọ̀ bàbá wa àgbàdo sẹ́kẹ̀ náà lè ta sínú síta nígbà tá àtijọ́ bíjúmọ́ jẹ̀jọ́ àwọn náà fẹ́ sínú bọ́lá wọn ti mú ma kalẹ̀ bọ́lá wọn ti fi bí àkalẹ̀ àwọn tá a kú òun ní sí ìwà ìdíjẹjọ àníyàn tiwa ni wípé abẹ́ lọ sí òun bí alájà bàbá sẹ́kẹ̀ lábẹ́ lò lá ní bá bára wa sọ̀rọ̀ lẹ́nu òun náà ní pé ìwà àforíjì ọ̀gá mẹ́ta nígbà tá a kejì lórí ẹ̀ káfí máa aburú àtẹwù tí ń gba lọ́wọ́ lọ́wọ́ èèyàn àti ẹ̀ tí wọ́n sọ fún wa àti nígbà àti ẹgbẹ́ wà pé ẹ̀sẹ̀ ni gbogbo ń bá káwọn èèyàn bá wa lórí ẹ̀dá lọ́sọ̀ gbogbo ń bá káwọn èèyàn bá wa lórí ẹ̀ èèyàn lé wọ́n bá bá sílà ìwà máa tó lọ ara yóò nà ó yóò rìn fúnlẹ̀ pé mo lè yan mo lọ fẹ́ sí mo pé fún ara rẹ̀ wọ́n mọ̀ pé tó ń ṣe ẹ̀ tó dáa ni gbẹ̀gbẹ̀ rẹ̀ mo lọ lọ àwọn ọ̀dà nìyí ẹ̀rí pé mo ti lè wí ẹ abẹ́lọ fọ́lẹ̀ kẹrì èèyàn kan abẹ́lọ dání rẹ̀ lókodò èèyàn mi lè wí ẹ mo lọ mo bá fẹ́ lọ mu ọ bí bí ẹ ní èèyàn lè wí yóò tún gbà pé ẹ abẹ́lọ ṣe báyìí abẹ́lọ ṣe fàájì ni eléyìí tó lọ́pọ̀ ọ̀rọ̀ tí ò dá ní ó mọ nǹkan tí yẹn láàrin ọlọ́run àti àti láàrin rẹ̀ pàtàkì lọ nínú tí ó sọ̀rọ̀ mọ̀ bá mi bẹ́ẹ̀ gbé lórí ọ̀gbá rẹ̀ orú rẹ̀ gbígbàdúrà ọ̀gbá rẹ̀ orú rẹ̀ gbígbàdúrà ni sẹ́yìn bá ní ìjẹ́ lọ́sọ̀tún síyáàmù lẹ́yìn àwọn síyáàmù láàrin wọn síyáàmù lẹ́yìn àwọn tí wọ́n kẹnu lọ lọ́gbà tí wọ́n bá kẹnu lọ lọ́rù wọ́n bẹ̀ jíjẹ fọwọ́ tó dáhùn. ṣé ẹ bá lọ ní ìdìbò wọn lẹ́yìn nígbà tí ẹ̀ ní ìdìbò ní ọkọ̀ tí ìdìbò wo kọ́kọ́ láti dáná ní iná tí bá lọ báyìí ó kàbọ̀ bàtà ní. bèbá yìí kàtà àwọn àtúntò ní àdìsẹ̀ ìlú kíkà àwọn ewu tí ń bẹ́ẹ̀ bí ẹ̀sẹ̀ káni bọ́sìlì wà àforíjì ẹ̀sẹ̀ pàtàkì rẹ̀ àtìmọ́ rẹ̀ àtàwọn gbọ́dọ̀ wà láti wà àforíjì ọ̀rọ̀. Àlọ́bí sọ́kọ̀ lọ́wọ́ àrẹ ìṣẹ̀lẹ̀. Ó bá àwọn bàbá sọ̀rọ̀ sí lọ́kàn. Bàbá tó bá àbí ìwà ní tó ń náà sáré jàmbá ọ̀rọ̀ sí. Ó máa lẹ́nu wa rẹ̀ sí arákùnrin ẹ̀yẹ ní ó fẹ́ ní arákùnrin fún wa. Ó fẹ́ tọ́ka rẹ̀ fún wa. Arákùnrin ó wà fún àwọn tí wáyé sáájú àlẹ́bọ̀ rẹ̀ sẹ́mẹ̀. Àlẹ́bí wa fẹ́ tó òye rẹ̀ nípa wàhálà rẹ̀, ìṣèpálábá rẹ̀, ìjọ́sìn rẹ̀,

nínú ọlọ́ ìjẹta máa ní pé ó wà ìdí ọlọ́run ẹni táwọn èèyàn béèrè lọ tẹ̀lé bàbá àkọ́kọ́ rẹ̀ yẹ̀mú tu abẹ́rẹ́ ìyẹn fàmà ó wá jẹ́ ní tí máa tẹ ọwọ́ rẹ̀ sọ́nà nínú ìjẹ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam káwọn máa pàtàkì ọlá tí lọ sí ẹ̀rọ wà foríjì ọlọ́run káwọn ti àkàn bẹ́ẹ̀ sábà ilé wà foríjì rẹ̀ àtẹ́ ìlú làyé nà zan. Ẹni tó bá máa ń tún bá níbi ẹ̀sẹ̀ kàmá ńlá dọ́kítàlà bíbá tó fẹsẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ló máa kàkí. Ìyẹn ní sẹ́ńtà àbáwọ̀ ẹ̀fọ́ ló rọ̀rọ̀ wọ́n lẹ́ni tí ò lẹ́sẹ̀ lọ́rùn ẹ لو gbogbo ẹgbẹ́ àti ẹni ìta kò sí tí lè dáná ẹsẹ̀ láti ẹ̀wá fún àsìkò tó jẹ́ ọtí ló fi ń kùtù ọmọ wa bá dáadáa àwọn wa sí bá a bá níbi ẹ máa bá láàárọ̀ kùtùkùtù láàbọ̀ méje láti sí lọ kírun ìyẹn sátidé tó lọ báwo wá ti lọ kírun sí pọfẹtọ láàrin bá mọ̀ tó ti wọ́n fẹ́ àwọn abẹ́rẹ́ epo lẹ́fẹ̀ẹ́ kílódé ọ̀rọ̀ bẹ̀rẹ̀ àwọn abẹ́rẹ́ epo láàárọ̀ láàárọ̀ kùtùkùtù láàárọ̀ ọ̀fẹ́ incomodou

ìnáwó ìnáwó àgbàfóró rọ̀yìn ó kọ̀lá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ ọmọ bá wà pàṣẹ àwọn ẹ̀dá kan àbúrò àwọn olè máa ṣe bọ́ọ̀ bá bá àbúrò àwọn olè máa ṣe má láàmú kẹ́lìmà àlùkùnfà àtẹ̀sùrù wọ́ àwọn àtúwò ilẹ̀ àtẹ̀sùrù wọ́ àwọn àtúwò ilẹ̀ àtẹ̀sùrù wọ́ àwọn àtúwò ilẹ̀ وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين لا يتنون في الله سبحانه وتعالى ثم سؤال فقر ثم سؤال من القرآن Wọ́n ọ̀rọ̀ ọ̀rọ̀ àmẹ́lẹ̀ ìrọ̀lọ́dún àti ìṣẹ̀lá lẹ́nu tí wọ́n ta oríṣi lọ́dọ̀ ọba àlá. Bọ́ọ̀lù náà bọ́ọ̀lù ti fẹ́ tó tó yẹ ní àlò àlẹ́ ìṣẹ̀lá yóò yẹ gbogbo kò di kọ́lọ̀ nínú láìpẹ́jọ ọlọ́run gbogbo àforíjì nínú kílò níbi ẹ̀ṣẹ̀ rẹ̀ báwo ló ṣe ní àwọn àṣọ̀rọ̀ alábàlá alẹ́ tí kàlápọ̀ ní ọwọ́ ẹ̀yà yìí ẹni tó dá mi òun náà lẹ́ni tó gbà máa ní wọ̀lẹ́ni wọ̀lẹ́ni wọ̀lẹ́ni wọ̀lẹ́ni ó lọ́ba tí fún mi jẹ́ ó lọ́ba tó fún mi ṣe fún mi ni wáyé yá máa tún fún ọwọ́ sí i ó kà tá a rẹ̀ bá ṣe mú òlẹ́ni tó wò nígbà wọ̀lẹ́ni wọ̀lẹ́ni i láti kò júmọ̀ yìí ẹni tó ti wá kó o sáré kó náà ni wà lẹ́bi àti náírà o lẹ́ni bọ́ wọn àdàkọ̀ ẹ̀ wọn kà ẹni ẹ̀jẹ̀ tó wà ní àti àdìyàwó rẹ̀ sí ẹni tó sẹ́ni tó lè kórè ẹ̀tẹ̀lẹ̀ sí ní àkómi ẹni tó àdàkọ̀ àwọn ọ̀sán kọ́ ẹni tí àwọn aṣọ náà wọ́n tà á lọ́sọ pé mo ti kórè ẹ̀tẹ̀lẹ̀ sí ẹ̀ èyí tó tẹ̀ báájú àtẹ́tọ́sẹ́kẹ́ni àti tó tẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run mo ti wọ́n ní máa bá níkà àtẹ́tọ́sọ́mọ́ àti ìtàkọ́tà làjà ó ní سبعين مرة في كل يوم أنا أقول هو أستغفر الله ثلاثين سنة لو ثم تيجي تراجع أنا أقول لك أنا أقول لك sígbóró àlùfáà kápò lẹ́sẹ̀ kára wà lọ́kùnrin àdájọ́ ìwọ̀n bá tún bá nígbà wo nígbà sẹ́yìnì ìwáyà ẹni nígbà ọgọ́rùn-ún ní àtọ̀nàwà ọ̀dẹ́sẹ̀ bèbè àjẹpáwà tọ́lọ̀ kí sọ̀pá fún òfurufú àkùdáwà lójú àjẹpọ̀ òmùdáwò ìdáwọ̀ nígbà kọ̀ọ̀kan wọ́n lọ bá àfa wa abẹ́rẹ́ ìdáwọ́ yìí ọ̀yẹ́ mọ̀ lọ́wọ́ tààrà ó lọ́mọ bàbá jẹ́ ó lọ́mọ kò lẹ́nu yẹ ó pariwo bẹ́ẹ̀ ni abẹ́rẹ́ ìdáwọ́ yìí dákun ó kí nǹkan oko yìí ó bàjẹ́ ó ní ọmọ wa kò ní ọ̀rọ̀ lọ́mọ tó ti fa ó lọ́mọ tó dé ó ní èrè abẹ́rẹ́ ìdáwọ́ yìí dákun ní òróró àti jẹ́ àtinú ọjọ́ tó lé abẹ́rẹ́ ìdáwọ́ yìí ti tẹ̀sí abẹ́lẹ̀ bá tún ní ìsẹ́gbùrù wà lọ́mọ wa kò ní sọ̀rọ̀ ọkọ tó dé ó ní ìyàwó mi kò sí ìbí mà dáàbò kí ni mo lè bá ṣe nínú àdúrà gẹ́gẹ́ bí ẹni ọlọ́ abẹ́lẹ̀ bá tún ní ìsẹ́gbùrù wà àwọn tó wà àbẹ̀wò yá abẹ́lẹ̀ bá tún ní bíbá àgbà sẹ́kúlù kúlù ọkọ̀ wọn náà lọ sọ fún ìsẹ́gbùrù wà ó ní sẹ́yìn amúkẹ́ kó àlejò kó láàrin wa ẹ̀yà kan wọlé kù àlejò wa. àjẹsẹ lẹ́yìn ẹ̀bá fẹ́ ọ̀rọ̀ wò láti ló kú òfò tó wọlé kó ká ìyà tó ká ìyà yìí kọ́ ìyà yìí kọ́ tà lálẹ́ kó láti kó lọ sí àtàkùn ọ̀la wà lẹ́yìn Bẹ́ẹ̀ni, kí a bẹ́ẹ̀ lọ sọ́dọ̀